mi ní sọ ẹrú. ó yẹ ká fi tọmọ jẹ. Thank <laughs> you. Good morning, good afternoon, good evening. kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gẹ́gẹ́ bí a ti máa ń ṣe kákìra wa gẹ́gẹ́ bí ọmọlúàbí káfíwà tábí mọ̀ wá lọ́mọlúàbí wọn mo kí ìyá mi Kẹ́mi Bùkọ́lá Prince Adébáyọ̀ Ṣítù màmá mi fún mi Bello mo ń bọ̀ o yes gbogbo yín pátá ni mo kí ìyá mi bùnmi adélèké mo ti ń wo lógò wọn mo ti ń gbóòórùn ẹ̀jẹ̀ mi lára wọn <laughs> mo kí yín ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ màmá ní fojú sunkún ọmọ àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ olódùmarè yóò máa wà pẹ̀lú yín ẹ ní rárìnrà ogun relé kò délé ó ń roko kò dóko kò ní jẹ́ ìpín yín láṣẹ olódùmarè akínyín lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ yorùbá akínyín ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá akínyín ojú òní tìyín láṣẹ olódùmarè akí gbogbo ọmọ ọkọ ilẹ̀ yorùbá tó jẹ́ wípé òǹgbẹ òǹgbẹ tó ń gbẹyín náà ni wípé ṣe ló dàbí pé kẹ́ẹ̀sùn lọ́jọ́ kejì kẹ́ẹ̀jí kẹ́ẹ̀jí sínú orílẹ̀-èdè ti Yorùbá bẹ́ẹ̀ ládániwáyé máa ṣe láṣẹ Olódùmarè ẹ ṣáàjà máa ká máa tì í tó bá ti pẹ́ tá a ti ń tì í a ó tì débi tí a fẹ́ dé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ní alágbẹ̀dẹ tí ń lurun lójú kan ó mọ̀ ní nǹkan tó rì ohun rere ló máa jáde fún wa ń bẹ̀ mo kí ẹ̀yin bọ́dà mi pátápátá ẹ jẹ́ ń wọlé báyìí wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ìlù tí ènìyàn bá mọ̀ ọ́n jó ìlù tí ènìyàn ń lù tí gbogbo àgbáyé ń gbà á lọ́wọ́ ènìyàn àwọn bàbá wa jọ di mímọ̀ pé irú ìlù bẹ́ẹ̀ wọ́n à ń pa irú ìlù bẹ́ẹ̀ dà orin tí ènìyàn bá ń kọ tó ń dùn létí aráyé àwọn bàbá wa jọ di mímọ̀ pé irú orin bẹ́ẹ̀ màmá mi mo dúpẹ́ olúwa ire ni mo yàn ẹ kọjọ́ mẹ́ta mà pé irú orin bẹ́ẹ̀ wọ́n pa irú orin bẹ́ẹ̀ tì bẹ́ẹ̀ làwọn bàbá wa jó di mímọ̀ fún wa pé ijó tẹ̀nìyàn bá ń jó tó ń gbayì ìmọ̀ ń múra sí ni àwọn nǹkan tí Yorùbá ń ṣe orílẹ̀-èdè Yorùbá ògótà ti gbà lọ láti one hundred and seventeen years ago tá a ti gbà lọ́wọ́ àwọn bàbá wa bóyá àwọn bàbá wa fínú fẹ́ dọ̀gbélẹ̀ ni o bóyá ń fọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìgbà lọ́wọ́ wọn ni ìyá mi fúnkẹ́ ìyálájé ojú òní tì yín olùṣọ́gá eniola matthew ẹ̀jẹ̀ mi you are blessed. bóyá wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìgbà lọ́wọ́ àwọn bàbá wa ni bóyá nígbà yẹn lọ́wọ́ dẹ̀ gbébọn wọ́n gbé tiwọn létí ni torí nígbà yẹn lọ́hùn àwọn bàbá wa gan òwò àkọsẹ̀jáyé ilẹ̀ yorùbá wọn ò mọ ìrírí bí ọlọ́run ọba mi ṣe dá wọn ògùn yẹ ó bọ́ sọnù ní 1914 táwa ò mọ̀ gbàrà nígbà tí ẹ̀yin generation tòde òní dé most especially ẹ̀yin ọmọ eh, mo máa ń sọ fún èèyàn kan tí ń bá lórí ọ̀fẹ́ àti dúró lórí pẹpẹ pé tí lùsùfẹ́rì bá mọ̀ wípé tí Jésù bá kú lórí àgbélébù ó máa di aníyì káyé tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò mọ forúkọ rẹ̀ gbàdúrà tí iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn yóò máa yàn tàn káàkiri ni lùtùbẹ́rì ò ní jẹ́ kí jésù lọ sórí igi àgbélébù tó bá jẹ́ pé ó mọ̀ pé ibẹ̀ ni ó ti ṣe àṣepé ìgbàlà àwọn tó tó àwọn ìran tó wálé ayé wú kò ní jẹ́ kó lọ tí àwọn ọ̀tá ọ̀tá yorùbá bá mọ̀ pé lílé táwọn ń lé ọmọ àwọn ọmọ yorùbá sí ìlú amẹ́ríkà tó ń lé ọmọ yorùbá sí london tó ń lé ọmọ yorùbá sí canada tó ń lé yín sí spain germany italy gbogbo ìlú tó wà lágbàáyé tán lé yín káàkiri tó bá dé pé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ wọ́n wọ́n ń fi agbára akọni ni èmi wá wò wípé ọ̀rọ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ bàbá mi Koiki international you are welcome pé ọ̀rọ̀ Yorùbá sọ wípé adánilóró agbára ló fi kọ́ ni torí ètò wọn ìmọ̀ wọn ìṣesí wọn ohun tó wà lọ́kàn wọn ni nígbà tán bá lé àwọn tẹ́ bá lè lé sí amẹ́ríkà tán lé sí london tán lé sí canada tán lé káàkiri gbogbo àgbáyé dé oman dé israel dé japan dé china south africa àwọn ìlú tó ti ń tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ yorùbá tó ń tọrọ omi mu lọ́wọ́ yorùbá tán lé àwọn ọmọ yorùbá síbẹ̀ yes ìran àwọn tó bá kù lé wọn á lè wọn á kó wọn papọ̀ bíríkótó bóyá wọn á gbẹ́ kòtò májídóní lẹ́yìn lọ́dọ̀ wa nígbà kan wọ́n pe kòtò kan agbẹ́njúbá kòtò yẹn ni wọ́n á ní kòtò sójà bíyá kòtò yẹn náà máa sọ àwa tó kù sí tá a kó yẹ̀pẹ̀ bò wá tí ilẹ̀ Yorùbá wá di titi wọn tí wọ́n gbáyìn gẹ́gẹ́ bọ́n ṣe ṣe fáwọn kan ìtẹ́jọ́ di mímọ̀ fún wa táwa náà tún gbójú bá ní pé nígbà táwa wà ní primary school dé secondary school a gbọ́ àwọn kan tó ń pè ní Fúlàní Haúsá Haúsá ló ń gbọ́ ṣùgbọ́n wọ́n ti borí àwọn yẹn lọ́hùn-ún èrò ń tọ́gbà náà nìyẹn pé àwọn wọ̀nyí kàwé ṣùgbọ́n tá a bá lórí ọ̀fẹ́ àti lé àwọn ọmọ tó lè jà fún wọn kúrò nílùú ìbá àwọn tó kù àáṣù wọn bígbà tẹ́nìyàn bá ṣu ẹ̀kọ́ tó ṣu ọ̀lẹ̀ ni kó wọn sínú kòtò dáyẹ pẹ̀bù wọn ilẹ̀ wọn wá dilẹ̀ títí wa ṣùgbọ́n ọlọ́run lo ẹ̀yin tí wọ́n lé kúrò nílùú tẹ́lẹ̀ yín kúrò nílé bàbá yín ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ jẹ́fta tá a lé kúrò nílé bàbá ẹ̀ tí wọ́n pè ní ọmọ àlè alẹ́ dànù ṣùgbọ́n nígbà tó wá yá tí ogun dé jẹ́tà yẹn náà wá padà wá bẹ̀ kókó wá gbà wọ́n tó wá dọ̀bà lé wọn lórí yes ẹ̀yin lẹ ṣí wa lójú lẹ́jẹ́ ká mọ̀ pé ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ìgbé ayé tí ò rọgbọ ni ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ìgbé ayé fàmílẹ̀ tètú ìgbé ayé pamílẹ́kún ni lẹ́dẹ́ gẹ́gẹ́ bí bí ìgbà tí òjò òru bá dé òjò òru yìí sọ fún èèyàn kì í kù ẹ̀ka dédé gbọ́ wí ẹ̀ka tó bá ti bọ́lẹ̀ báyìí á dẹ̀rọ̀ tó máa milẹ̀ gidi bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ ojúlówó ọmọ àwọn ọmọlúàbí ọmọ àyèyè ọmọ tó ṣe é fi yan gàn àwọn ojúlówó ọmọ Yorùbá ọmọ Yorùbá tàtà ẹ̀dẹ́ tó tó àkókò kí ìran Yorùbá ó kúrò nínú ìgbèkùn ẹ wá bẹ̀rẹ̀ ìjòyè ìjòyè lẹ jójójójójójó tó ran gbogbo yín ní Amẹ́ríkà ní London ní Canada ìjòyè ló ran àwa tó wà nílé ṣùgbọ́n nígbà tá a gbàlejò ọ̀ràn tí olórí burúkú kan wọlé àwọn arúgbó ọmọ tán wọlé ọlọ́run èmi gbàgbọ́ pé ọlọ́run fún wọn ó fún wọn lórí ọ̀fẹ́ ni ká má bàa kó irúkúrú wọnú ìlú tuntun àwa ó ṣe kọrin olúwa ní ilẹ̀ àjòjì ká má bàa kó irúkúrú àwọn arúgbó ọmọ the problem that we are facing in Nigeria to today nígbà tá a bá bọ́ kẹ́sẹ́ Tata sínú orílẹ̀-èdè wa ká má tó máa fèsì problem bẹ́ẹ̀ èmi mọ̀ pé gbogbo ẹ̀ lọ́lọ́run fífú ká lè mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ẹ bẹ̀rẹ̀ rálì yẹ náà wá nínú rálì kọ́ wọ́n wá paná ògúnyẹ ìjó tẹ̀ ń jó tá a fi ń gbayè wọ́n paná ẹ̀ ìlú tá à ń lù tí gbogbo àgbáyé fi mọ̀ pé lóòótọ́ àwọn ẹ̀yà kan wà tó jẹ́ Yorùbá wọ́n paná orin tá à ń kọ Iléyá Iléyá o ọmọ yorùbá iléyá wọ́n dé wọ́n paná ẹ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lénìí wọ́n kàn ń bọyà ajá ni àwọn bàbá wa jó di mímọ̀ pé ṣàngó ló níṣẹ́ rẹ̀ iná yẹn náà tún fẹ́ dìde lọ́tún tí èmi gbàgbọ́ tó bá ti ràn lọ́dọ̀ ẹ̀yin ẹ má gbàgbọ́ ẹ má jẹ́ gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ̀yin sísá wa ẹ̀yin bródà wa tẹ́ ẹ wà nílùú òyìnbó káàkiri táwọn kan sọ wípé ẹ̀yin lẹ fẹ́ dógúnlẹ̀ ìrànnàpa ogun ti ń jà wá ẹ̀yin gangan ní mẹ̀sáyà tọ́lọ́run fẹ́ lò láti gba ìran Yorùbá kò nínú ìgbèkùn ẹ̀yin lẹ́rí ẹ̀yin láàrí tí àwa fi jáde ẹ̀yin ní ọmọ Adéyẹmọ rí pé yes tí àwọn wọ̀nyí bá lè dìde no problem tó fi gbà á pé lóòótọ́ ó tó àkókò tí ìran mi fẹ́ lọ àwọn ọmọ Yorùbá àtàtà wọ́n pe ẹgbẹ́ kan ní Yorùbá Nation Mega Rally l'Amẹ́ríkà wọ́n láwọn fẹ́ jí rálì yẹ padà ní September nineteen to twenty-five pé àwọn fẹ́ gbé ògo yẹ padà tí gbogbo àgbáyé yóò fi mọ̀ lóòótọ́ tí wọ́n fi máa sọ nípa Yorùbá lóòótọ́ pé iṣu atẹnumọ́ràn kì í jóná nígbà tí bàbá wa Prọfẹsọ Bánjí Akíntóyè bàbá dáadáa bàbá ológo ológo unlimited àtọ́lóyè Sunday Ìgbòho ọba ọmọ tẹ́tí sọ wípé ìrìn ọmọlúàbí la máa rìn wọnú ògo wa lọ ìrìn ọmọlúàbí la máa rìn gba ẹ̀tọ́ tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn bàbá wa lọ àwọn yẹn ti tún bẹ̀rẹ̀ rálì yẹn máa bẹ̀rẹ̀ ní September nineteen to twenty five ní Washington DC ní Amẹ́ríkà. United States of America ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ Yorùbá mọ́ múláyà yín gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn tó dẹ̀ ń sọ fún wa àwọn tó ń bá wọn tó ń bá àwọn wèrè gan ń ṣèjọba tó ń ta wá lólobó pé késekése la ṣì ń rí kàsàkàsà ṣì ń bọ̀ lẹ́yìn kàsàkàsà dẹ̀ rèé ó gángan ní bàbá késekése ẹ jọ̀ọ́ ẹ bá wa darapọ̀ mọ́ra lè l'Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ ní wá owó tì ẹ ní ṣerú owó owó ò ní pè yín ránṣẹ́ ẹ̀yin lẹ máa pòwó ránṣẹ́ láṣẹ Olódùmarè ẹ̀yin ò ní ṣerú owó o ẹ bá wa débẹ̀ ẹ kóra yín papọ̀ ìfẹ́ tẹ́ fi bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ ìfẹ́ tí ẹ fi bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ tí ò sí wípé I belong to this group I did not belong to this group. I belong to this association. I did not belong to this association. Ṣùgbọ́n tẹ́ ẹ ríra yín pé ọmọ Yorùbá kan náà nìyí. Ohun kankan náà lẹ́jọ́ gbé dání. Freedom Yorùbá ògo tó ti gbà lọ ní 1914 117 years lògo ti bọ́ lọ́wọ́ Yorùbá. Òun lẹ́yìn fẹ́ gbà padà. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ oṣù yín. A ó débi lè ta fẹ́ dé. Hmm, ẹ̀yin náà lẹ sọ fún wa lẹ́jọ́ di mímọ̀ fún wa wípé títa ríro là ń kọlà ó dìgbà tó bá di tó jiná tán ní dẹwà ní dógè ẹ pàdé lamẹ́ríkà ẹ tún bẹ̀rẹ̀ ẹ tún túná yẹ̀dá lẹ́ẹ̀kan sí ẹ tún iná yẹ̀dá àwa ò ní bàyè gba àwọn ẹni ibi mọ́ àwa ò ní bàyè gba àwọn arúgbún ọmọ mọ́ àwọn àní bàyè gba àwọn ọmọ àlè láàrin wa mọ́ tí ó wàá paná náà no tẹ́ bá dẹ̀ fẹ́ lọ ẹ jọ̀ọ́ bí mo ṣe máa ń sọ amẹ́ríkà gidi ni o genuine amẹ́ríkà authentic amẹ́ríkà amẹ́ríkà tí gbogbo àgbáyé mọ̀ ni o kì í ṣe amẹ́ríkà tó ní fifty three states o amẹ́ríkà tó ní fifty two states ni mò ń sọ o kì í ṣe amẹ́ríkà tó ní ìkẹjà state ní ẹ̀gbẹ́ new york ìkẹjà ó ti yẹ kó yé yín ìkẹjà state ní ẹ̀gbẹ́ new york tẹ́ bá ti ń bọ̀ báyìí gàràràràràrà ẹ̀ yà sọ́wọ́ òsì ẹ̀ tún gbà lọ straight ẹ̀ tún yà sọ́wọ́ ọ̀tún ẹ̀ tún gbà lọ New York tẹ́ bá New York tẹ́ bá gbójú sókè báyìí Ìkẹjà state lẹ́yìn máa wò lọ́ọ̀kan ibẹ̀ ẹ̀yẹ kọ́nà ti fẹ́ ṣe rálẹ̀ o àwọn ọmọ àlè o àwọn arúgbó ọmọ ló wà ń bẹ̀ yẹ àwọn ló ní omi ìnira omi ìnira náà fẹ́ bù fún ọmọ Yorùbá mu wọ́n dá wa dúró ni èrò ọkàn wọn iṣẹ́ tó gbé fún wọn náà wọ́n ti gbowó iṣẹ́ tó ń ṣe láti ba ìran Yorùbá jẹ́ kí ìran Yorùbá má bàa débi tí à ń lọ iṣẹ́ tó gbé fún wọn ṣe nìyẹn o ẹ má gbà fún wọn o authentic America ní kẹ́ lọ o genuine one recognize one America America gidigidigidi gan. Gidi, gidi, gidi, gidi, gidi, gidi, gidi, gidi, tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ Canada lẹ́gbẹ̀ẹ́ Mexico ẹ̀hẹ́n Amẹ́ríkà tí mo sọ nìyẹn kì í ṣe Amẹ́ríkà ilé tó ní Ìkẹjà nínú àwọn ẹni ibi ló wà ń ọmọ àbí ìpabẹ́ àwọn ọmọ tó ti yẹ kí ìyá fi ṣe nǹkan oṣù dànù àwọn ló wà ń bẹ̀ àwọn ọmọ pàpà ńlá gí tí ènìyàn bá ń jí láàárọ̀ kùtù tó bá pàdé wọn lọ ṣùgbọ́n jẹ̀ní amẹ́ríkà wọn ẹ rí wọn ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ dáadáa ẹ jẹ́ àjọ darapọ̀ mọ́ wọn káàbà lè rí ìtúsílẹ̀ gbà kí ọdún ìdásílẹ̀ yorùbá kó bá lè tẹ̀ wá lọ́wọ́ kì í ṣe àwọn tó fẹ́ fún wa lómìnira mu god bless you ìtọ́tún dàbí rẹ̀ rédíò station wa yorùbá nation rédíò tv ọmọ yorùbá tí ò bá tí ì dáńlóòdù ẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ jájọ máa dáńlóòdù ẹ̀ ẹ̀yin náà lè pass message through that radio ẹ̀yin náà lè mú àbá wá through that radio kájọ jọjọ together that is ọ̀nà ọ̀nà kan tí a tún ní láti máa fi communicate pẹ̀lú ara wa láti máa fi gbọ́ ohun tó ń lọ download that radio station internet radio ní Yorùbá Nation radio station yóò ṣe gbogbo wa láǹfààní ẹja jọ download ẹjọ kájọ máa gbọ́ wọ́n ní kò lè ṣeé ṣe Ọlọ́run ti ń bá wa ṣe wọ́n ní àní ń lọ Ọlọ́run dẹ̀ ń lànà yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìyá wa ẹ̀yin bàbá wa sọ wípé adúró tolúwa ni kò ní jogún òfò nígbà tá a ṣiyè méjì ti kúrò lẹ́ni máa gbá sọ̀tún ibi tá à ń lọ la bí ìjì bá tiẹ̀ ń bọ̀ a dúró déédéé pé a ní orílẹ̀-èdè yorùbá yìí a máa gbà á ẹ̀tọ́ wa ni ohun tí àwa ń fẹ́ ni a fẹ́ kọ ìtàn tó dára lẹ̀ káwa náà jẹ́ ń bẹ̀ kò yẹ kí a jogún ogun lẹ̀ àwọn ọmọ wa ìtàn tí olóyè ìgbòho ló ń fẹ́ kọ sí ilẹ̀ yorùbá nìyẹn pé ẹ má fún ní ipò ṣùgbọ́n ẹ ṣáà jẹ́ kí orúkọ mi ó wà lára àwọn tó jẹ́ ìkan gbòógì lára àwọn tó gba orílẹ̀-èdè yorùbá yóò dára fún yín ojú òní tì yín o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin màmá mi àtẹ̀yin ìyá mi ẹ download radio station yẹn ó ṣe pàtàkì fún ọmọ Yorùbá láti download radio station yẹn bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì gidigidigidi gan bẹ́ẹ̀ ló ṣe pàtàkì rálì yẹn náà tún ṣe pàtàkì fún wa láti download ẹ̀ láti download ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àná ẹ̀yin bàbá mi àti ìyá mi àwa àwa pìrìsẹ́ńtà tó wà nílé nígbà tí bàbá ṣe inauguration home based media àwọn kan jáde síta wọ́n ní bàbá kó àwọn ayé assassin jọ pé bàbá inaugurate wọn lónìí a rò pé eré ni two weeks later àwọn ológbò ni aláwọ̀ pa á àwọn nǹkan bẹ́ẹ̀ oríṣi ẹgbẹ́ bíi mẹ́ta náà pè wá pé orúkọ mi orúkọ ọmọlúkà orúkọ lady k orúkọ èèyàn méjì kan ní overseas pé wọ́n ní kán gbọ́wọ́ lọ́ra wọ ara wọn bẹ́ẹ̀ ń téèyàn ò bá fún yẹn èèyàn ò lè gbà ìgbàgbọ́ ti tèmi nìyẹn wọn ò fún mi lọ́wọ́ wọn ò lè gbọ́wọ́ lọ́wọ́ mi wọn fún mi lẹ́sẹ̀ wọn lè gbẹ́sẹ̀ lọ́wọ́ mi wọ́n ṣàṣọ ṣùgbọ́n ìyàlẹ́nu lẹ́nìí ló jẹ́ fún wa nígbà tí wọ́n lọ àtáàkì kan nínú wa òun lẹ̀ ń wò yìí ní Èkó ní àná ọmọọba Abíọ́dún wọ́n lọ àtáàkì wọn ẹni tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ní mowó ni ọmọọba Abíọ́dún Grace Chapel màá gbé picture wọn síta máa rí mọ́tò wọn lẹ̀ wò yìí wọ́n fọ́ windscreen wọ́n ba ẹ̀yìn ẹ̀ jẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí wọn ó bọ́ sí torí ẹni tó ṣe léyìí bó bá bá wọn nínú mọ́tò ó lè gbẹ̀mí wọn torí pé à ń ṣe yorùbá nation náà ni o àwọn tó náà fẹ́ gba òmìnira fún wa rèé o ìjọ́wò lẹ gbọ́ tí olóyè Ìgbòho rán yàn níṣẹ́ ikú sí ọmọ yorùbá ẹgbẹ́ tàbí bàbá akíntóyè tàbá ń bá bàbá sọ̀rọ̀ bàbá ni all of you you are still my children i will not speak a ne speak negative word ṣùgbọ́n àwọn iṣẹ́ ikú náà rán ìkan lára wa rèé bí wọ́n ṣe ba mọ́tò ẹ̀ jẹ́ rèé ọmọ ọba Abíọ́dún rèé. mò ń bọ̀ o. ọmọ ọba Abíọ́dún rèé ẹ mọ̀ wọ́n dáadáa àwọn náà jẹ́ kan gbòógì nínú àwa tá a jọ ń sọ̀rọ̀ nípa Yorùbá nation àwọn rèé. wọ́n láwọn ti rí traces yẹn báwọn ṣe jáde nílé àwọn àwọn bá tẹ̀sán mọ́ mọ́tò ibi tó páàkì mọ́tò sí tó ń wọ ọbẹ̀ lọ kó tó jáde síta wọ́n ti bọ̀m̀báàdì mọ́tò wọ́n ti bà mọ́tò jẹ́ ọmọ ọba de àlàáfíà náà wà kò sí tó ṣẹlẹ̀ fún wọn àwa kan sọ lé kí gbogbo ènìyàn lè mọ̀ wípé àwa tá a wà ń lé tá à ń gbójú síta àwa tá à ń rìn kiri tá à ń pariwo Yorùbá nation Yorùbá nation we need your prayer we need your support we need everything torí pé àwọn olómìnira yẹn wọ́n rán àyàn jáde síta nígbà kan náà ni pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wa ò kò jẹ́ wọ́n ju hundred thousand each person láti lọ́ọ́ máa káwa mọ́lé kán pè wá pé ẹ wá gbà tó bá ti jáde síta kán lu àlùfẹ́ kú ṣùgbọ́n ọlọ́run ò fún wọn ṣe ọlọ́run ò fún wọn ṣe wọ́n lọ àtàkì ọmọọba Abíọ́dún ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kẹ́mi ọmọọba Abíọ́dún kó bọ́ lé wọn lọ́wọ́ torí wípé olódodo kì í kú sípò ìkà ìrẹ̀lẹ̀ ń ó ṣe ń ò ní í ṣe ká bíre bá a débi ìpàdé dọ̀hún o olódodo kan ò ní kú sípò ìkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi tọkàntọkàn yín gbàgbọ́ pé ìyà tí yorùbá ń jẹ yìí yorùbá gbẹ́dọ̀ dẹ́kun àti máa jìyà ọlọ́run ò ní padà lẹ́yìn yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ní leadership Baba? Professor Banji Akíntóyè àtolóyè Sunday Ìgbòho ẹ ní ráàrin fẹsẹ̀ sí o ojú ọ̀nà nìyẹn o àwọn tọ́lọ́run ṣe rí tó bá jẹ́ ọmọdé kékeré lọ́lọ́run bá gbọ́lá fún tó bá jẹ́ pé ọmọ kékeré lọ́lọ́run bá rán níṣẹ́ ẹjẹ́ àtẹ̀lé lẹ́yìn ọlọ́run ti sọ Sunday Ìgbòho di bàbá Yorùbá kì í ṣe tọjọ́ orí lánàá mo lọ síbi kan mò ń bá bàbá kan sọ̀rọ̀ bàbá yẹn ni nígbà tó sọ̀rọ̀ débi kan ó ní orú bàbá wa ṣe Sunday Ìgbòho báyìí bàbá tó ń bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́rẹ́ ló kù kí bàbá yẹn pé ninety years ọmọ ọdún mélòó ni Sunday Ìgbòho ọmọ ọdún mélòó ni Sunday Adéyẹmọ Ìgbòho bàbá yẹn ní òru bàbá wa Sunday Ìgbòho báyìí ṣe ló yẹ kí àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kán ti bí wọn ò tiẹ̀ ní gbójú síta kò yẹ kó sọ negative war, lórí ọmọkùnrin yẹn torí pé àwọn náà jẹ́ kan lára àwọn ìyá mi ìwà pẹ̀lú ẹwà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àmọ́ nǹkan ọdún lọ́wọ́ yín lé ní mo yó ọ̀kọ́jà Afolayan, you are welcome ó koye, koye yẹ kò negative wo. ibi tí mo lọ rèé bàbá yẹn ní Sunday Ìgbòho orú bàbá wa Sunday Ìgbòho Ki í ṣe ọjọ́ orí lọ́lọ́run fi ń sọ èèyàn di bàbá Ìgbòho ti ṣe ohun tí ò ṣẹlẹ̀ rí nínú ìran Yorùbá bẹ́ẹ̀ náà ni bàbá Akíntóyè ṣe ohun tí ò ṣẹlẹ̀ rí kí ènìyàn tó gbọ́ ìpè ó mọ̀ wọ́n mọ̀ pé ìrìn àjò yẹn ìrìn àjò tó máa lé ni wọ́n mọ̀ pé ìrìn àjò yẹ ìrìn àjò tó máa mú kán ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ni àìkóòtù bàbá Gani Fáyẹ̀mí níṣẹ́ bá wọn nígbà táwa náà sì ń yọjú náà káàkiri tá à ń lọ bàbá yẹ ṣí bẹ̀rẹ̀ ó fìrì fáwa àwa mẹ̀kúnnù ó lé ẹni tó bá ti fẹ́ jà fún mẹ̀kúnnù tó bá fẹ́ jà fún aráàlú tó bá fẹ́ kí aráàlú máa rí ọwọ́ lọ sẹ́nu káwọn náà gbégbé ayé ìtura bàbá yẹ ní wàá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá onítọ́lúwà ẹ̀ ò bá múra ìyàwó tó wà lé gan máa di ọ̀tá ènìyàn bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn mọ̀ pé yes ntẹ́gbẹ́ dání tó máa mú wọn lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ni that is why you see them abuse them curse them tí wọn ò sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ dákẹ́ tí wọ́n dẹ̀ ń wòran tí wọ́n ń wòran bàbá mi ṣàkìrò assist your welcome tí wọ́n dẹ̀ ń wòran wọn sọ anything torí pé kò jẹ́ tuntun sí wọn wọ́n ti mọ̀ pé ẹni tó bá fẹ́ ṣe nǹkan tí àwọn ń ṣe yìí ó máa ní ọ̀tá ó dé ní tó wá dùn wá ni wípé lára àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ìyà ń jẹ tàbí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tá a pè tá a rò pé olùṣọ́ àgùntàn náà ni òun náà fẹ́ kó agbójọ ni láì mọ̀ pé òun náà fẹ́ dagboru ni so ẹ jọ̀ọ́ àwa tá a dúró ẹja dúró déédéé ẹ rí àkọlé wa ọmọlúwàbí yàtọ̀ sí arúgún ọmọ Florence fún fálẹ́yẹ àjàkáyé arúgún ọmọ ni kí láti ẹ̀ ń pè ní ọmọlúàbí èrèdí tí mo fi pe fún àjàkáyé ní arúgún ọmọ it says so many things about baba akitoye bẹ́ẹ̀ náà ló ṣe sọ̀rọ̀ nípa olóyè ìgbòho tí mi ò fẹ́ máa play ẹ̀ ṣùgbọ́n question kan tí mo fẹ́ bó ṣe wà lọ́kàn mi tí àwọn bàbá mi mi ò fẹ́ pẹ́ lórí program yìí mo jókòó lé ní mo rò ó ṣé ẹ̀bi ni kí ènìyàn kó jáde fún ìran ẹ̀pẹ́ má pa ìran mi mọ́ ṣé ẹ̀bi ni kó jáde kẹ́nìyàn jáde fún ìran ẹ̀ pé ìran mi ló yẹ kó máa fún yín lóúnjẹ jẹ ó ṣe wá jẹ ìran mi lẹ máa fún lóúnjẹ ẹ̀ tún fún wọn lóúnjẹ yẹ n ti sédè ọmọdé yẹ mọ́ jáde nìyẹn ẹ má gbẹ̀mí àwọn èèyàn mi mọ́ lot of allegation ni àdàkáyé fi kàn án ló fi kàn án gbogbo èébú tó bú olóyè Ìgbòho Sunday Kútọnu fine ìlú ní Kútọnu I can tell you today Kútọnu gbádùn ju àwa Nàìjíríà lọ ìlú Kútọnu ó wà n bá lọ bẹ̀ mo máa mo sọ fáwọn èèyàn kan lánàá mo tó bá pé mo mo lówó lọ́wọ́ ni ni mo fẹ́ máa lọ máa wo olóyè Ìgbòho kí ni bàbá mo kàn ti ní mo ti ní wá wojú yín ni kí n tún padà tó torí tó bá ti wọbẹ̀ kò sí pé iná lọ tó bá dàárín òru ní nǹkan bíi two or three a máa rọ́jú dìde lọ paná ni níbi tí ayé wọn dáa dé tẹ́ bá ti ń wọ kútọ nígbà náà tí wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́ tẹ́ bá ti lè kúrọ́ọ̀sì tó fẹ́ pẹ́ ẹ̀fẹ́ ṣe owó wọn ni ah, nàìjíríà ẹ ti bàjẹ́ towó towó ẹ ti bàjẹ́ towó towó owó wa ò jẹ́ nǹkan kan lójú wọn mọ́ àwa tó jẹ́ wípé àwa gangan gangan ló ń jẹ tán jẹ tẹ́lẹ̀ wọ́n máa ń fi wá ṣe yẹ̀yẹ́ so àwọn tó pe Sunday ọmọdé yẹmọ ní Sunday Kútọ́nù hmm. ẹ bá pè ní Sunday Togo hmm. Togo tó wá ń ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wa ṣẹ̀bá wà lọ́kùtọ́ tó lọ́ ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn lénìí oríṣiríṣi orúkọ tó wù dẹ́ bá pè é ṣùgbọ́n ìkan tí mo fẹ́ torí èní kọ́ torí ọ̀la ni o ìwà táwọn yẹn ń wù ìwà tí wọn ò fi fẹ́ kí Yorùbá ó ní olóo kó rí olóore mọ́ tí wọn ò fẹ́ kí olóore ó dìde fún ìran Yorùbá mọ́ ọ̀ǹdẹ tí àbáfẹ́ nìkan ṣe àpẹẹrẹ nínú wọn á tún máa ṣe kíni á máa tẹ̀síwájú tẹ́bá lẹ́nu yorùbá òkò tẹ́bá lẹ́nu yorùbá òkò ẹnu yorùbá òkò èèyàn kan náà ẹni tó bá ṣe ọ̀tẹ̀ tẹ́ẹ̀jọ sọ̀rọ̀ tó padà lọ yí padà tó padà lọ ṣamí ọ̀rọ̀ yẹn síta bíi wálé adéníran èmi ò fi pòfẹ́sọ̀ sí èmi ò fi dókítọ̀ sí torí kì í ṣe èèyàn rẹ̀ ẹni bí ni bàbá ìyàwó àti irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká fi kànjọ́fin nínú wọn tẹ́fẹ́ tí wá fi èèyàn kan jófin àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tó bá fẹ́ wúrú ìwà yẹn wọ́n máa sọ fún wọn pé wo lágbájá tó wúrú ìwà yẹn lánàá nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ẹ́ ló ṣe nígbà táwọn wà ń kékeré bọ́dà wa kan láìkè fáàrí ó láìkè fáàrí sísá mi olúwakẹ́mi alábí ogadé ṣeun ìyá mi ojú òní tì ó láìkè fáàrí tó bá máa wọ ó máa ń fi wáìtì wúwà wọ̀ ń gbà yẹn ni iṣẹ́ ilé kò ní í ṣe oko kò ní í ṣe ó bá yẹ bàbá máa sọ wípé ọmọ yìí ah, èmi ni mo bí ẹ ọgbẹ́ ó sì wà lọ́ndà mi èmi ni bọ́dì ẹ̀ a máa sọ fún bàbá pé bàbá èmi náà ni ẹ́ńjìnì yín tí bọ́dì bá wà tí ò bá sí ẹ́ńjìn kó lè rìn làwa náà ń gbà tó bá ti sọ̀rọ̀ yẹ ọwọ́ bàbá máa lọlẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ sí ń wá ojú rere àwa tó wà lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ń kẹpa ṣe rí ní ọjọ́ tí bàbá mi mú bọ́dà mi yẹn wọ́n jẹ́ kó sùn dáadáa ẹ mú okùn tó ń pè ní tọ́nà yìí wọ́n dè lọ́wọ́ wọ́n dè lẹ́sẹ̀ màmá mi sọ pé abẹ́ ti pọ́ ọmọ yìí ò lè kú wọ́n na ẹ̀gbẹ́ yẹn tó jẹ́ wípé ṣe rí ibi tí ò straight ní ayé wọn yẹn wọ́n fi ẹgba tó dára àtùn tó dáa wọ́n fi straight yẹ nígbà tán tú ẹ̀gbọ́n lẹ̀ tán ṣe rí ohun normal thing tó yẹ kí ẹ̀gbọ́n máa ṣe ó ṣe ni nọ́màtì tó yẹ kẹ́gbọ́n máa ṣe ó ń ṣe ṣe rí àwa tá à ń bọ̀ lẹ́yìn ẹ̀ tá máa kọ́pì ìwà ẹ̀ pápápá a padà sórí ọwọ́ wa ni pé ẹ́ ìyà tí bọ́dà mi yẹ jẹ tó bá jẹ́ mi ní ó rí ọ̀sẹ̀ kan mi ò ní wà òkè so àwọn ọ̀dàlẹ̀ láàrin wa we must use one out of them as a scapegoat láàrin wọn ní ọ̀dàlẹ̀ máa fi bàjẹ́ o yes ẹnu wa ò kò yẹ àwọn kan ló ń fà á torí pé tẹnu tábà ti rẹ́ni tó ṣe tí ò dáa àgbójú ń bẹ̀ èèyàn náà ni ohun tó yẹ sèríà tó yẹ ká dá sí wọn á dá fún wọn ohun tí mo fẹ́ kẹ́yìn ti bàbá mi ẹ̀yin abiyamọ tòótọ́ mo mọ̀ pé most especially ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ fẹ́ràn Ìgbòho torí pé ó dúró ó dúró nígbà tí ìyá wọn kú tẹ́mi dọ̀dọ̀ wọlọ́ọ̀ tí mo ń bá wọn sọ̀rọ̀ bàbá ṣé ẹ mọ̀ pé torí ti yín nìyá ṣe kú ṣá ó wá ní bàbá èkìtì ó mọ̀ ó wá ṣàlàyé ọ̀rọ̀ tóun àtìyá jọ sọ mo wá dúró mo fọwọ́ lẹ́nu báyìí mo dúró níwájú wọn mo wá wò wọ́n ó ní bàbá èkìtì kí ló dé tẹ fọwọ́ lẹ́nu tẹ wò ń bẹ́ẹ̀ mo wá ní hmm. ó ní ẹrù pé máa padà ó ní ọlọ́run ní jẹ́ ó ní kàkà ilé tó máa fi padà kọlọ́run dàtìtì kí ni kọ́ gbẹ̀mí òun mo lọ́lọ́run ò yín ó ní ìran Yorùbá máa ní àlàáfíà sẹ́ẹ̀ ó ní kì í ṣe ìjà ara mi ni mò ń jà the man say that tó bá jí pé kó o máa mu gàrí ní everyday because of yorùbá òun rẹ́dì tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin màmá kan lamẹ́ríkà ẹ̀yin bàbá kan lamẹ́ríkà tẹ́ ẹ jẹ́ doctor tẹ́ ẹ jẹ́ lawyer even the majority ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òfin mo bẹ̀ yín lórúkọ ọlọ́run àjàkáyé gbẹ́dọ̀ jáde síta amẹ́ríkà ló wà àwọn ní ìlú olófin ni àjàkáyé gbẹ́dọ̀ jáde síta àwọn tí Ìgbòho ta mọ́tò fún tí Ìgbòho lọ fi ìbọn gbó gba mọ́tò yẹn lọ́wọ́ wọn ní òru àjàkáyé gbọ́dọ̀ ṣàlàyé torí gbogbo tí Ìgbòho ń là kọjá torí ọmọ Yorùbá ni àwa wà nílé we don't have opportunity to sue àjàkáyé ṣùgbọ́n èyí tẹ́ wà lamẹ́ríkà you can do it for us you can do it for us àjàkáyé gbọ́dọ̀ measure àwọn with evidence torí wọ́n máa wọ́n máa rọ́pa wọ́n lè lọ gbá wọn kan síta ó máa ní rìsíìtì tọmọdé yẹmọ fún tọmọdé yẹmọ fi ta mọ́tò fún kọ́lọ̀ mọ́tò tí ọmọdé yẹmọ tà fún at least tí tọ́lọ́run bá ṣe tí ń bá ra mọ́tò léni kí n tó gbé kúrò mẹ́ màá snap ẹ̀ tí n bá tún délé gan màá tún snap ẹ̀ ó gbọ́dọ̀ fi wọ́n láì dẹ́bẹ̀ àjàkáyé must not go free pé Sunday Igboho torí ó lè arm robber ìyẹn yàtọ̀ kó pe ènìyàn ló lè pé ó gbowó lọ́wọ́ èèyàn tó bá fún mi lówó tí ò ṣe pé mo lọ ẹ lọ́wọ́ gbà ṣùgbọ́n kó wá sọ wípé ènìyàn ẹ àṣírí ẹ ti tú sí wọn lọ́wọ́ fídíò yẹn wà lọ́wọ́ mi ò but I don't want to play it ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló dẹ̀ ti gbọ́ níbi tó ti sọ pé àṣírí Sunday Ìgbòho ti tú sí àwọn lọ́wọ́ pé tó bá ti ta mọ́tò fún èèyàn ọ̀nà tó ti gbà tí ọmọdé yẹn mo fi rí owó nìyẹn pé tó bá ti ta mọ́tò fún èèyàn tó bá dọ̀gànjọ́ òru á padà lọ gbé mọ́tò yẹn á lọ fìbọn gbà lọ́wọ́ ẹni tó ta mọ́tò fún tí ì ṣe èèyàn méjì tí ì ṣe èèyàn mẹ́ta tí ì ṣe èèyàn mẹ́rin àjàkáyé gbẹ́dọ̀ rojú ẹ̀ ẹ̀yin bàbá mi lamẹ́ríkà tẹ́ ẹ̀ mọ̀ fi tẹ́ bá ní kí n sẹ́ndì torí ẹ̀ ló jẹ́ kí n gbé nọ́mbà mi wọlé tẹ́ bá ń fẹ́ kí n sẹ́ndì fídíò yẹn sí yín máa sẹ́ndì ẹ̀ sí yín tí àjàkáyé ti sọ ọ́díò ni ó pe káàkiri bó ṣe ń gba bó ṣe ń ta mọ́tò fún yàn lọ́sàn-án tó jẹ́ pé òru ló lọ fi ń gbà padà so we must know the truth tí a bá fi àjàkáyé ṣe gold, àwọn ọmọkọ́mọ ò ní yọjú láàrin wa mọ́ ẹni bá fẹ́ gbọ́wọ́kọ́wọ́ ò ní gbọ́wọ́kọ́wọ́ mọ́ torí gbù Ìgbòho Yorùbá nation kọ́ ló sọ Ìgbòho di olówó àwa la ní kí Ìgbòho má sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ mọ́ ẹ mà pé ẹnu sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́mọ Adéyẹmí ẹni òbò ó sọ fún wa bó ṣe pàdé gọ́vnà Lamadesina ó sọ fún wa tí ó dẹ̀ fi gbàkanbọ̀ kan nú bí òun ṣe pàdé ládọjà bóun àti ládọjà ṣe gbádùn ara wọn so tẹ́ni ní gbogbo Ìbàdàn nígbà tí bàbá àfáà yìí Akéwùgbà Gold tó máa sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ kò sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ní náìdá ó ní mọ̀ ọ́n Ìbàdàn ní Akéwùgbà Gold wà o akéwògbà gòdì ìbàdàn ni bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí o bàbá Muyideen Bello tí ìgbòho ní bàbá òní kò ń dìídì wá bàbá yẹn kàn kóun fi ṣe bàbá ìbàdàn náà ni bàbá rẹ̀ wà o àtàwọn àáfàá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àìmọye àáfàá àìmọye pásítọ̀ tó ti di onílé tó di onílẹ̀ tó di onímọ́tò lára olóyè chief sunday ọmọdé yẹmọ ìgbòho ṣá nígbà tó bá tún dé sí nàìjíríà irú àwa ṣì máa gba mọ́tò títí wa ìyẹmú kọ́kọ́ tèmi balẹ̀ àjàkáyé gbẹ́dọ̀ ṣàlàyé àjàkáyé gbẹ́dọ̀ ṣe kíni ó gbẹ́dọ̀ ṣàlàyé orúkọ ẹni tí Sunday Ìgbòho ta mọ́tò fún kó mọ evidence síta kẹ́ni yẹn jáde síta pé lóòótọ́ Ìgbòho ta mọ́tò fún mi nígbà tó dọ̀gọ̀dọ̀rù Sunday Ìgbòho tún padà wàá gbà á àtúbà mọ́tò yẹn ní páàkì again tó tún ta abẹ́lómi tó tún gbà padà àjàkáyé gbẹ́dọ̀ ṣàlàyé ọmọ Yorùbá àwa ni Ìgbòho ń jà fún ó yẹ káwa náà lè jà fún Ìgbòho kí àwọn ọmọ arúgbó yìí má rẹnu ọ̀rọ̀ mọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀tọ̀ ni ọmọlúàbí ọ̀tọ̀ ni ọmọ arúgbó ẹni tó wọnú agbo tó tú agbo ká ẹni tó wọnú agbo tágbo bẹ̀rẹ̀ sí ń rù ó yàtọ̀ sí ẹni tó wọnú agbo tágbo ń ṣe kíni tágbo ń fẹ̀ sí ní Yorùbá fi sọ wípé ọba tó jẹ tí ìlú ń fẹ̀ tí ìgbẹ́ ń dìlú orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó dẹ̀ jẹ́ náà tí ìgbẹ́ tí ìlú ń di ìgbẹ́ tí ìlú ń joro orúkọ ò ní parẹ́ so ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi lamẹ́ríkà káàkiri gbogbo àgbáyé ẹ̀ no wọ́n pe kinní kan ní international law ẹ jọ̀ọ́ amẹ́ríkà ní Florence àjàkáyé wà Florence fún mi ọmọ Fálẹ́yẹ ayé àjàkáyé amẹ́ríkà ló wà so tó bá ní allegation yẹn lọ́wọ́ ó gbẹ́dọ̀ wá sọ síta. So kí gbogbo ènìyàn kó mọ̀ ká mọ̀ kó ṣàlàyé kì í ṣe kó dúró síbì kan ká wọn máa pa irọ́ torí pé àti ìfèèyàn kan jápẹ́ rẹ̀ nínú wọn torí ọmọdé yẹn mọ́ kì í ṣe ní àbùkù ó dìde ó ní ohun gbogbo ohun gbogbo tó ní ó sọ̀rẹ́ńdà ẹ̀ fún ìran Yorùbá we turn the Igboho house àti kínní àti kejì di headquarter wa lórí ọ̀rọ̀ Yorùbá nation eléyìí tó kọ́kọ́ lọ sọmọ́sí ìgbà ẹ lọ́hùn-ún táwọn ọmọ Yorùbá bá ti dé ibẹ̀ la lọ ń sùn àti May House so ó tún ó tún yọ̀ǹda ìyá ẹ̀ gan fún ìran Yorùbá so tí àjàkáyé bá lè sọ something like that àti gbogbo adẹ̀dá kẹta dẹ̀ ń wòran it's just like gbígbà pé à ń fi bí iṣu lóore ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin yìí ẹ̀ ń fi bí iṣu lóore please mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin bàbá wa tẹ́ wà l'Amẹ́ríkà tó bá jẹ́ pé òru Nàìjíríà làjàkáyé wà àwa ti lọ ka mọ́lé produce àwọn tí Ìgbòho ta mọ́tò fún tí Ìgbòho padà gba mọ́tò lọ́wọ́ wọn that is armed robbers ẹgbọ́n mi bí ìkan tó jáde láti jẹ lẹ́jọ́ náà jẹ́bẹ̀ta yìí ó lọ́mọ Ìgbòho lòun ó pèrè àníkíní kan jẹ̀lélì ó lè máa ṣe Yorùbá nation not everybody tó ń ṣe Yorùbá nation ní Ìgbòho mọ̀ èèyàn kan dárúkọ ara ẹ̀ nínú platform ó ní bàbá mọ̀ mí Ìgbòho ńgbà tá a bá gbé pàdé Ìgbòho Ìgbòho ní ẹgbọ́n ṣé mo mọ̀ ṣáà ríra rí ó ní rárá àṣebó dẹ̀ ní bàbá mọ̀ ẹ̀ àwọn nígbà tó ń ti ṣe Yorùbá nation yẹn òun ti dọmọ Ìgbòho nìyẹn not everybody tó ń ṣe Yorùbá nation ní Ìgbòho mọ̀ torí àwọn tó ń ṣe Yorùbá nation wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ Ìgbòho iṣẹ́ ní àrífín ọmọ ọkọ ní ilé ọmọlúàbí ní Ìgbòho ẹni tó yẹ kí Yorùbá máa bọ ni torí pé ó gbà wá lọ́wọ́ àwọn Fúlàní gbogbo bí tẹ́ ń wò yìí tẹ́lẹ̀ àwọn Fúlàní ló máa ń wà bẹ́ẹ̀ àpáta wà lẹ́yìn mi bẹ́ẹ̀ àpáta ẹ máa lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ àpáta ló wà ń bẹ̀ lọ rẹpẹtẹ òkè àpáta yẹn ló kẹ́rì wọn á kó màálù bẹ̀ rẹpẹtẹ ní ní ìgbà kan àwọn ọ̀gẹ̀dẹ̀ wọn lè dúró wọn á ti gẹ́ dànù Ìgbòho ni Ìgbòho ló jáde síta àwọn náà ti dẹni tó sọ pé ẹ̀yin tí n bá rí ẹ tó bá da fún tó bá da màálù sí bíbà yìí ó di ọ̀ràn Ìgbòho ló gbà wá lọ́wọ́ wọn Ìgbòho ló gbà wá lọ́wọ́ wọn he fight for the Yorubas kò jà fún ara ẹ̀ sótẹ́nìyàn kan bá ń pe Ìgbòho ní amrọ̀bà ó yẹ kí gbogbo ọmọ yorùbá lè kojú ìjà sónítọ̀ ẹ jẹ́ kí n máa lọ torí dátà ẹ̀ fẹ́ tán olórí ọlẹ́kìlẹ̀ ká tó pàdé lálẹ́ ojú rẹ ló máa mọ yín ẹ ní ṣìṣe ọmọ ọkọ nìyín ẹ̀yin tẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ̀yin tẹ́ ń hùwà bí ọmọlúàbí ẹ̀yin tí ìṣe ọmọlúàbí wù yín ẹ jájọ dìde gbogbo àwọn tó pariwo yorùbá lọ́kàn yorùbá lọ́kàn àwọn tó kóra wọn jọ papọ̀ tán ní àwọn aṣíwájú blọ́gà àwọn náà ti ń jẹ̀ka àbámọ̀ ẹ níjẹ̀ kábàámọ̀ o a ó débi tí a fẹ́ dé a ó bí Ìgbòho ṣe máa sọ ni a ní bàbá Èkìtì àwa la ní síá ìgbẹ̀yìn bẹ́ẹ̀ ló máa rí o ojú máa ti ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ tó dalẹ̀ lẹ́ni tó ń gbayè kó máa rántí pé ọjọ́ ń bọ̀ tí ẹ̀tẹ́ máa wọ̀ àwọ̀ lágbádá àwọ̀ ní bùbá àwọ̀ onígèlè adégèlè sí tí ò ní lè bọ́ lọ́rùn tí ò ní lè bẹ̀gbẹ́ mọ́ ẹ̀yin ẹ máa ṣe rere ẹ má gbàgbé ojú kì í ti ẹni tó bá taná gbogbo àwọn ìran òṣìkà tó bá paná àwọn lójú máa ń tì let us join together ká sọ fún ìjọba nàìjíríà ìyẹn ni mò ń bọ̀ lálẹ́ yìí tàbí àárọ̀ ọ̀la they should free she send ọmọ adéyẹmọ ìgbòho ṣá ìgbòho iṣẹ́ ní tí à ń gbé ẹ̀ńbágò lé lórí mo dẹ̀ tún fi sọ báyìí pé ìgbòho kọ́ náà gbé ẹ̀ńbágò lé lórí gbogbo yorùbá pátápátá àtọ́ba ilẹ̀ yorùbá àti àgbà ilẹ̀ yorùbá àtẹ̀yìntẹ̀ ìpẹ́ra yín ní afẹ́nifẹ́re àti sẹ́nitọ̀ ni o àti rẹ́ẹ̀pù ni o àti gọ́vnà ni o gbogbo wa pátá ní nàìjíríà gbé embargo lé lórí one Igbo man ní house of rep ó jáde síta he raised the motion nígbà ayé Buhari wọ́n raise motion yẹn wọ́n pariwo ó ti tún raise motion yẹn náà pé let us divide Nigeria Nigeria is not a country let us divide Nigeria ibi tá a gbogbo wa ń padà bọ̀ nìyẹn yóò dára fún yín Yorùbá nation no going back orílẹ̀-èdè títí wa ó gbọ́dọ̀ dúró kí gbogbo wa máa rántí pé kò sí tó dàbí orísun orísun wa ní kẹjẹ ká padà sí lèmi àtẹ̀yìn fi lè rógùlò lọ́kàn wa ti lè balẹ̀ God bless you.